rẹ̀ gbígbọ́ àlàyé ẹ̀ oní ọmọ tún ẹ̀mí wa ṣe bẹ́ẹ̀ alaihi wasallam wa ma hawa in huwa illa wahyun yuha sallallahu alaihi wasallam fi awọn ọ̀rọ̀ kan sọ́dọ̀ rẹ kó sọ fún wa àwọn ọ̀rọ̀ yìí ni ma ń fọ ẹlòmíì ń sí sí wo ló ń nínú nǹkan ń sallallahu alaihi wasallam nínú nǹkan ń pé irú nǹkan yẹn yóò ẹ́rì pé wá sí ó kẹ́kọ̀ọ́ láwùjọ ìwàbàdé òdúdú wá sí ó pọ̀ láwùjọ ìsúnmọ́nà òbí sí ló fi jẹ́ pé nínú nǹkan tó kó àlùbáríkà bá tíra àríyádò àsọ̀rọ̀ bí ìlìmọ́mẹ́ náwà rẹ̀ fún ọlọ́ tààrà òun ni wípé àfáà yìí ọkọ̀ bàwà kẹ́ ṣùgbọ́n wà fẹ́ sí in tó ń kójọ sínú tíra àwọn ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wa alihi wa sallam tíra àríyádò sọ̀rọ̀ bí nìyí àwọn ti ṣe fíìmù náà rẹ̀ púpọ̀ kódà wọ́n ti kọ́ lédè èkó kódà wọ́n kọ́ lédè yorùbá ṣùgbọ́n gbónára àlùbáríkà rẹ̀ náà ni wípé gbogbo ìgbà léèyàn bá tó ti ń gbé téèyàn tún ń kà á téèyàn tún ń gbọ́ àgbọ́yé àgbọ́yé rẹ̀ lẹ́tù mọ́ rí pé tíra àlùbáríkà ni kò sí nǹkan tó bí àlùbáríkà sì ju náà fẹ́ káyì kọ́lọ́n kó jẹ́ kó bí àlùbáríkà sí sẹ̀mí ayé wa àyè tí a ti fẹ́ kà ọlọ́run kó dé kó bí àlùbáríkà sí ibẹ̀ oníkálùkù wa náà tí a mọ̀ gbọ́ ọlọ́run kó jẹ́ kó bí àlùbáríkà sí wa lára torí pé alukur'an mubarak bẹ́ẹ̀ bá ṣe ka alukur'an yẹn sí èyí ò mọ̀ rí báraka alukur'an ìṣẹ̀dáyé bẹ́ẹ̀ bá ṣe tẹ́lẹ̀ ọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam sí èyí ò mọ̀ rí àlùbáríkà ìtẹ̀lé sunna anabi sallallahu alayhi wa sallam ní ìṣẹ̀dáyé tíra Riyadus Salihin a ní wọn àwọn ọ̀rọ̀ tí mẹ́ta Quran àpapọ̀jọ àti àwọn ọ̀rọ̀ anẹ́bí sọ̀lá àbẹ̀ sọ̀lá èyí tó bá bá báàbù kọ̀ọ̀kan agbẹ́rin kọ̀ọ̀kan tí wọ́n fẹ́ ṣe kí ni o tí wọ́n bá fẹ́ sọ nù afọ́ àtòkọ̀ tẹ́ra nígbà tí wọ́n fẹ́ kọ́ àkójọ tẹ́ra yìí wọ́n sọ àwọn ọ̀rọ̀ tí síwájú kan àwọn ọ̀rọ̀ tí síwájú tí wọ́n sọ ẹ̀kọ́ ń bẹ ń bẹ oríire sì ń bẹ ń bẹ tó pamọ́ síbẹ̀ a fi kókó ọ̀rọ̀ alimami náà rahmanulah ta'ala

fi khalqil insi wal jinni lil ibadah Al-Imam Nawawi rahimahullah ta'ala wọ́n fẹ́ sọ pé bí tíra táwọn kójọ yìí wọ́n jẹ́ pé wáyé pé kó lọ rìnlẹ̀ sẹ́mi wa o wípé ìpìlẹ̀ ìdí pàtàkì tọ́lọ́run bá fi dá wa èèyàn àtàwọn àjẹ̀nú kò sí fún nǹkan mí ìjọ kálíbà máa wọn lọ́rọ̀ rẹ̀ tẹ́mẹ́ fi kélé ìsọ́kàn ìta ṣe láyé ìbádà ìjọsìn àwa ṣe ẹ̀rí pé ó mọ́ yàrán lẹ́nu ẹni ìwọ̀n sọ pé ó fi ẹ̀tẹ́ẹ̀lẹ̀ ó ń palàpalàpà ìgbà orí ìwọ̀n sọ bẹ́ẹ̀ nígbà tó yẹn bá fi ojú ṣẹ́lẹ̀ tó bá lọ gbájú mọ́ èyí tí èṣìṣẹ́ ilé ayé tá àwà yìí àwa ṣiṣẹ́ mẹ́ àwa kọ́lé mẹ́ àwa gbọmọ́tò mẹ́ kọ́lọ́run ọba abẹ̀rẹ̀ kó fún wa ní gbogbo ṣùgbọ́n ìpìlẹ̀ ń tá wá ṣe láyé gẹ́gẹ́ àlè ìbára fi jẹ́ pé ẹni tí ìbáádà ìjọsìn tó bá ti bọ́ fún ilé ayé rẹ̀ á sọ pé eléyìí eléyìí ó wáyé wá ṣòfò ni kódà gbogbo tí àwọn èèyàn máa ń tọpá àwọn wá ṣe láyé kò bá ṣe kí ni o ẹniyàn ò bá àríṣe ẹ̀rí pé ilẹ̀ Yorùbá èèyàn bá kọ́lé tó níyàwó tó lọ́mọ tó lọ́kọ̀ tó láwọn dáadáa yé kí ló tó ṣe láyé tóun ò ti ṣe gbogbo tó ṣe láyé lòun ti ṣe tọ́pẹ́ ni ìyẹn tó bá wọlé ayé rẹ̀ tá a bá rí pé kò sí lọ́n dáadáa ìtàn wá ń ṣe láyé gẹ́gẹ́ ẹ̀ ṣe kí ni o ètí ṣe o àlàásìkò fi khalqil insi wal jinn àmàdá al-ibad àdìmọ́mù náà wọ́n nínú bẹ̀rẹ̀ tíra yìí wọ́n sọ pé wọ́n pé ìpìlẹ̀ ìtẹ́nà ọba torí ẹ̀dẹ́ ìyàtàjẹ̀nú kàlùbàbàjọ́ sí fún náà àmọ́ khalaqtul jinna wal insa illa liya'budun tó sọ bó alákọ̀ọ́kọ́ o ní pé ìdí tọ́lọ́run bá torí ẹ̀ dá wa sílé ayé torí nǹkan mí kan a lè wá jọ́sìn fún Ọlọ́run téèyàn bá ti ń lo ayé yẹn kéèyàn máa wò pé ṣé ìdí yẹn ṣé mò ń rí i ṣe mo níyàwó lóòótọ́ mo lọ́mọ lóòótọ́ mo ní dúkìá lóòótọ́ bọ̀ ṣé mò ń rọ́lọ́run bá sìn mi ti ẹ̀ ní kankan yìí níyàwó yìí ní kankan gbádùn ilé ayé mi lọ́kọ̀ yìí nílé yìí lówó ṣùgbọ́n ṣé mò ń rọ́lọ́run bá sìn tẹ́ni ẹ bá rí pé òun ò rọ́lọ́wọ́n bá sì pẹ̀lú àìní òun ó mọ̀ pé ìyà tó tún lè ilé lọ́ńdọ́dọ̀ bá rí pé òun rọ́lọ́wọ́n bá sì kò mọ̀ sọ pé alhamdulillah ó wá máa bẹ̀rẹ̀ òun oore tayé yẹn náà tí bá rí pé oore tayé yẹn bẹ̀ èèyàn ṣùgbọ́n èèyàn rí pé irun èèyàn kìí pé ìjọsìn èèyàn kò lálàáfíà àbẹ́yẹ̀ ò tiẹ̀ mọ̀ nípa rẹ̀ kẹ́niyàn mọ̀ pé òun ò tí ì láyé alákọ̀ọ́kọ́ kókó ẹlẹ́ẹ̀kejì àìkọ́ọ̀rù fi dúnìyà humul ubad wà aqallu nasi fiha humuz zuhad ilé ayé tà ń gbé yìí jẹ̀mọ́ ìjẹ́ka mo dání méjì ni wá nílé ayé bá ṣe wà nílé ayé méjì ni wá ṣèké bá ṣe wà alẹ́ yìí náà ní sẹ́ ọ́ sùn lọ́wọ́ báyìí ten rest àwọn kan náà wà tá a lajú lẹ̀ tá à ń gbọ́rọ̀ lọ́wọ́ àwọn wà lẹ́nu iṣẹ́ àwọn wà nípàdé àwọn wà bẹ́ẹ̀ lọ. àwọn onímọ̀ ní gbogbo ẹ̀ tó ń bẹ láyé méjì ni wá àwọn tí wọ́n lajú àtàwọn tó sùn àìkọ́ọ̀bù àwọn tí wọ́n lajú lẹ̀ nílé ayé tí wọ́n ríran fìdúnìyà láyé bí kúmùlẹ̀ ọba gbogbo ẹntẹ́ ẹ bá ti rí tó jẹ́ pé orí ìjọsìn ni wọ́n wà àwọn ni wọ́n lajú lẹ̀ tí wọ́n ń bẹ láyé tí wọ́n tají wàá kọlu nurse omosohad tẹ máa bẹ̀rẹ̀ àwọn tí wọ́n bá rí ilé ayé ìlàrìsá ni o ìta máa sọ bíbà ìlú wípé lóòótọ́ alọ́run dáa torí ìjọsìn bọ́ sí gbogbo ẹ̀ ní òsè lọ́n là àwọn tí ò bá sí lọ́n lé ayé bí ẹlẹ́bí ẹni tó sùn ẹni gbọ́dà bíi pé lọ́sàn-án gan alọ́bíṣẹ́ ẹni tó wá sùn Yorùbá ó ní pé wọ́n ní kọ́kọ́sẹ́ kò kọ́sẹ́ wọ́n ní ó kàwé kò kàwé wọ́n ní ó kéwú kò kéwú wọ́n ní ó ṣe kíní kan kò ṣe wọ́n palágbàárù ó ṣe kíní ó rọ́ṣọ borí ìtumọ̀ tí yorùbá ń sọmọ ẹ̀ ni wípé in tó yẹ àsìkò tó yẹ kó tajú kó lajú lẹ̀ kó ṣiṣẹ́ fọ́jọ́ alẹ́ rẹ̀ kò ṣe yorùbá gbà pé aláìní láìka yẹn ni mo ṣe bá gbogbo yẹn mú aṣọ wọn lọ bí iṣẹ́ àwọn yẹn gbìyànjú lórí bí wọ́n ṣe dárí sí kí aláàlú òun jókòó kalẹ̀ orí kankan ṣe yorùbá sọ pé eléyìí kì í ṣe ọmọlúwàbí kò ní láàka yẹn bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó ń bẹ láyé ṣe rí àwọn yẹn kan ń bẹ ojú oorun náà wà láì wọn àrètí irun rò wọn rí táwọn ẹrù tí múra ọkàn wọn tí hajj ọkàn wọn zaka ọkàn wọn sẹdára sọmọ orúkọ ọkàn wọn sàárà ọkàn wọn ẹsẹ Ọlọ́run ọkàn wọn kí wọn jí kí wọn jẹun kí wọn lọ ayé tọwà fún un sàárà àwọn tó bá rí bá na ìmúhùn ojú oorun náà wà o gbọdọ máa kúrò láyé ojúmọ́ là fi hadhihi al-hayat ad àwọn tó lagúnlẹ̀ nílé ayé ó mọ̀ ẹ́dá ó mọ̀ ẹ́dá àwọn tí wọ́n bá ń ṣe lọ́run tí wọ́n ń kírun tí wọ́n ń gbá rẹ̀ àwọn lójú wa láwọn sẹ́pẹ́ nígbà míì ń bẹ láyé tó jẹ́ ayé ọ̀làjú yìí àwọn èèyàn mọ̀ ya pọ̀ ọlọ́run ọba wọn ò lè ìwà ọ̀làjú ni wọn mọ̀ sọ fún ẹni tí ń sin lọ́run tóun ò ya pọ̀ wọn ní ojú ẹ̀ dúdú wọn ní kò lajú a sọ pé àwọn tí wọ́n lajú nílé ayé yìí jẹ̀mọ́ àwọn wo ni àlọ́ọ̀bá àwọn tí wọ́n ń sin ọlọ́run wàá kọlù náà máa ń azuhad àwọn tí wọ́n ní làákàrẹ̀ jù tí wọ́n gbọ́ ọlọ́run ọba yé tí wọ́n sì gbọ́ ayé yé jù lọ àwọn tí wọ́n bá ń rí ilé ayé tí wọ́n wá ń sá fún nǹkan èèwọ̀ ọbẹ̀ àwọn ni wọ́n ní làákàrẹ̀ jù dédé irú tẹ́ fi kọ́ mọ́ṣáláṣí tó rìn gidi lẹ́gbẹ̀ẹ́ títì ẹ bá fi kọ́ lé ijó ní ìtẹ́mọ̀ pa lójoojúmọ́ ṣàpẹ́lẹ̀ tọ́sí ni ká ní irú bí àyè táwa ká ní ilé ijó ní lákọ̀dàrà lá orí ojú èèyàn máa pa lójoojúmọ́ lọ́sọ̀ọ̀sẹ̀ ó ní ojú ìwọ̀n wọlé ṣùgbọ́n tọ́lọ́nù lè ta ní sanwó tó wájú wọn sáà sí ṣùgbọ́n à ń kọlu nurse àwọn tó nílò aká ìdù nínú àwọn èèyàn umu zohad àwọn tẹ́ pé àwọn rí ilé ayé wọ́n rí nǹkan èèwọ̀ ọbẹ̀ nǹkan wọ́n kọ́ di jùpù ọ̀nbẹ̀ wọ́n wá kọjú sí tọ́lọ́gbà ṣe bí mọ́sálásí ilé ọlọ́run ni ń bẹ ń akọlù nurse àwọn tó nílà aká ìgbìlélẹ̀ àwọn èèyàn umu zuhad ilẹ̀ àwọn tó rí ilé ayé sá ìtumọ̀ ilé ayé sá rí wípé àwọn tí wọ́n kọ̀yìn síbi tó jẹ́ èèwọ̀ níbẹ̀ tí wọ́n wá wo boni dáadáa ń bẹ níbẹ̀ tí wọ́n gbájú wọn bẹ̀ mo fún alákòójú pé èèyàn nílẹ̀ ẹgbẹ́ títì ó lè fi kọ́ lè jó ó lè fi kọ́ mọ́sálásí ó wá kọ́ mọ́sálásí akọlù nurse tó wá ní àwọn onílà aká nínú àwọn èèyàn àwọn dùn umu zuhad àwọn tẹ́ rí ilé ayé àwọn coins so nǹkan lẹ́ẹ̀kejì tí mọ́mù náà rahimahullah ta'ala sọ nínú muqaddimah tírà rẹ̀ yìí ó ní wípé àwọn èèyàn tí wọ́n lagúnlẹ̀ ilé ayé yìí àwọn tí wọ́n mọ̀ ń tá a wá ṣe láyé gangan kí la wá ṣe láyé jẹ̀mọ́ al-ibada àwa sì bẹ̀sẹ̀ àwọn tó sì nílò àkáyè jù nílé ayé yìí àwọn tí wọ́n kọ́yìn sí bí èèwọ̀ ilé ayé àwọn náà yẹ́pẹ̀ jẹ́ ká mú wà sí mẹ́wọ̀ ẹlẹ́kẹta inú ìgbẹ́ tí mọ̀mọ́ náà rahimahullah ta'ala tó sọ ní muqaddima ọ̀rọ̀ tí síwájú rẹ̀ yìí tó ṣe tó lè ṣàǹfààní púpọ̀ fún wa òun náà ni pé aswabu tariq ila al-ibada wa abshad ma yasluquhu min al-masalik at-ta'addud bima sahha عن النبي صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم سيد الأولين والآخرين tá a bá tá a bá láwọn tó lẹ àwọn tó lajúlẹ̀ àwọn tó rí wọ́n pẹ́lẹ́ ayé àwọn tó bá ń ṣe lọ́ọ̀ ni gbogbo ẹ tó sọ pé òun ṣe lọ́ọ̀ nǹkan ní ọ̀rọ̀ náà ọlọ́run ọba dé o ọ̀nà wo lágbà dọ́dọ̀ ọlọ́run ọ̀nà yẹn ó ṣe pàtàkì náà ká tó mọ̀ tí àpẹẹrẹ ìsìlápẹ̀júwe ilé ọlọ́run abẹ́ kalẹ̀ àwọn èmi ìbílẹ̀ ọlọ́run ọba kalẹ̀ wọ́n sọ di nǹkan míì sọ àfáà sọ pé tàgbà tó sọ pé ìbàdàn làwọn ṣe láyé àwọn tó gbẹ́dùn nílé ayé àwọn tó lajúlẹ̀ tí wọ́n pé ojú wọn nínú nílé ayé àwọn olùsúlọ̀ ní ìdókù ni pé ọ̀nà wo látọ̀ láti rán lọ́wọ́ bá sí o ní aswabu tariq lil ibada ọ̀nà tó ṣe déédé jù tó ṣe kòǹgẹ́ jù láti sin ọlọ́run ọba wà á ń ṣe dùmọ́ yẹsùn lóko min al-masalih ọ̀nà tó yẹn lè tọ́jú tó jẹ́ ọ̀nà tó tọ́jú nínú ọ̀nà òun náà ní pé kọjá pé ìbáàdà téèyàn ọmọ ṣe ìjọsìn téèyàn ọmọ ṣe kọjá bí mà sọ hàn ànàbí yìí náà muhammadu sallallahu alaihi wasallam sayyidul awwalin wal akhirin kọjá pé tànàbí bá sọ in tó bá fẹsẹ̀ rinlẹ̀ látọ̀ ànàbí sallallahu alaihi wasallam nínú ìjọsìn ìnìyàn máa ń ṣe ànàbí tó jẹ́ pé òun ni ànàbí aṣáájú àwọn ẹni àkọ́kọ́ àtàwọn ẹnìkan ó túmọ̀ sí pé téèyàn bá fẹ́ ṣe ìbáàdà ó tún ní ojú ọ̀nà náà déyìn ó tọ̀ wọ́n ní à ah, mò ń ṣe lọ́ọ̀nì ó nà ah, òótọ́ ni ń ṣe lọ́ọ̀nì ọ̀nà wo lè yẹn máa tọ̀ tó yẹ fi máa rọ́lọ́wọ́ bá sí tí a gbé gbogbo ẹni tó mọ gómìnà kan tó lọ́dọ̀ gómìnà pẹ̀lẹ́ mẹ́fẹ́ làálà but àwọn yẹn kọ́ pé ah tí ma fẹ́ rí gómìnà tí n bá ti rí lágbájá ìdọ̀dọ̀ rẹ̀ tí bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ ní wa bẹ́ẹ̀ náà ni táàfù jẹ́ pé ìbádà yẹn yóò gbé wa lọ́dọ̀ ọlọ́run ọba kò sí ọ̀nà àfà kankan kò sí ọ̀nà ẹnì kankan ju bí máa sọ ha annabi yìí náà sallallahu alaihi wasallam sayyidul awwalin wal akhir oníkọ́jẹ́ pé ọ̀nà tí ànábì tọ̀ sallallahu alaihi wasallam ànábì tó jẹ́ aṣáájú àwọn ẹni àkọ́kọ́ ìyẹn ló fà á tí bẹ́ẹ̀ mú náà rọ́mọ́ lọ tààrà ní òtún àrùn yàtọ̀ sọ̀rọ̀ kí ni rẹ̀ yìí tó fi jẹ́ pé àwọn àwọn ọ̀rọ̀ tó máa ń mú wá láti sẹ̀rí ọ̀rọ̀ àdí ọ̀rọ̀ àníbùsà sálámù lẹ́yìn àlùkò àdùn ẹ jẹ́ ká kí ìsira wa kó nípa bẹ̀rẹ̀ pé lóòótọ́ mò ń sin náà ṣùgbọ́n ọlọ́run tí mò ń sìn báwo ọ̀nà wo mò ń gbà á sí èyí tó gbọ́dọ̀ bèrè tó pé èyí lè máa sin ọlọ́run ọba lójú ara rẹ̀ kó jẹ́ pé ìbáàdà rẹ̀ kò dọ́dọ̀ ọlọ́run ẹja wà pójú ẹnìkan ní subhanallah àti sùn látàlẹ́ àná àwọn ajínidàjí ẹwà nípa máa kí náà ìrun súbì níláka méjì irú àìmóore wọn nu láka àdúgbò ládùúgbò ládùúgbò ewu tọ́nà ọba ní kó ṣe kí ni o kó fò wá rú mọ́júmọ́ ó ní òun tóun òun fẹ́ fọ ẹ̀mí ìmóore hàn sọ́nà ọba láka mẹ́wàá ìní súbì tóun máa kí ẹ̀yin jẹ́ mẹ́wàá sónírun ó sì fẹ́ sí lọ́nà Ah, orí tọ́lọ́wọ́ bá sí wá pa ẹgbẹ́ àti sùn àdá àmọ́bí wa wà àmọ́bí ojú wa wà àmọ́ nǹkan tó bá wọnú mú wa àwọn ají láàárọ̀ ìwà níta náà kíláàkà méjì péré a rí pé ẹni ìyẹn lóòótọ́ ó fẹ́ sin ọlọ́run ọba bọ̀ ìbáàdà rẹ̀ kò lè dọ́dọ̀ ọlọ́run torí pé ó ti yapa sí bí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó sì gbé kalẹ̀ ẹ wòye sí ń tà sọ yẹn lórí gbogbo tó má ti pè níjọsìn làfáà sọ wípé aswab tariq ọ̀nà tó sì déédé jù lẹ́nu ìbáda níbi ìjọsìn wà á ṣàdù mayas ló kún masalẹ̀ ọ̀nà tó sì dọ́gba jù tó sì déédé jù nínú ọ̀nà déyẹlẹ tọ̀rọ̀ tọ́dọ̀ ọlọ́run ọba wọn àtà àbòt wọ́tà àdùbí masọ́hà yìí sallallahu alaihi wasallam kéèyàn máa sin ọlọ́run ọba kéèyàn sì máa lo ẹ̀kọ́ pẹ̀lú nǹkan tó wá látọ̀rọ̀ anabi wa muhammad sallallahu alaihi wasallam ó di kókó nǹkan mẹ́ta tí mo mọ̀ náà wọ́n tó sọ ìgbìmọ̀ kan dìbò márùn-ún làkọ́sọ̀ rẹ̀ làkọ́sí ẹlẹ́ẹ̀kẹrin ẹ̀mú gbàgbé alákọ̀ọ́kọ́ o ká fi sọ́kàn wípé ìta wá ṣe láyé ìpínlẹ̀ ní kíni ìjọsìn ẹlẹ́ẹ̀kejì o ní pé àwọn tójú wọn là nílé ayé àwọn tí ń sin lọ́yìn àwọn tójú là kájú nílé ayé àwọn tó kọ̀yìn sí ìpè ìwọlé ayé ẹlẹ́ẹ̀kẹta kò sí ọ̀nà tá a gbà rí ọlọ́run ọba sìn tí ó fi jẹ́tọ̀ọ́ gbà àfi ká nǹkan tí ọlọ́run ọba ní kí ànábì sọ̀lá sáà sí kíni o kí ànábì òsọ̀ sọ́nà lọ́wọ́ àléyìn wa alihi wa sallam ẹlẹ́kẹrin òun náà ní pé wujubu at-ta'awun wal inayati bil khairi wad da'wati ila al-haqq táwọn bá ti gbọ́ yé pé àwa sí lọ́la yé táwọn ti gbọ́ yé wípé àwọn tójú wọn là ń lé ayé àwọn olùsílọ́ ni táwọn ti mọ̀ pé ọ̀nà tá a gbà rẹ ọlọ́wọ́n bá ṣe ọ̀dọ̀ ànábì là wọlé sallallahu alaihi wasallam tó bá rìn lọ́dọ̀ ànábì sallallahu alaihi nìkan nínú ìjọsìn láàmọ́ ṣe nǹkan lẹ́ẹ̀kẹrin onídàá ni pé ìjọ́ra ẹ̀yàn ìfọwọ́sowọ́pọ̀ lérí ìjọsìn wọ̀nà iná ẹ̀yàtùbíà bá náà ní ìláfọkànsí rẹ̀ wọ̀dáwọ̀tù ilé ìhà àti pẹpẹ síbi ibẹ̀ ní táwọn ti mọ̀ pé ẹ̀sìn ọlọ́run ọba ìjọsìn táwọn ti ń ṣe èyí tó ti yé wa nínú ìyapọ̀lọ́ táwọn ti ń sá fún àwọn a máa láfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn èèyàn lérí báwo lẹ̀sìn ọlọ́run ṣe máa tàn ká lórí ayé àdìmọ́mù náà rahmatullahi ta'ala wọ́n ní eléyìí ló fà á látara wípé ìpèpè àti fọwọ́sowọ́pọ̀ lórí dáadáa yẹn in làwọn fi ṣàkójọpọ̀ tíra tá ń pè ní ìyáàgbà sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀karùn-ún nínú nǹkan tí mọ̀ múnáwó tó mú jáde nínú kọ́dímà rẹ̀ òun náà ni wípé iṣẹ́ olóore téèyàn bá ṣe ó mọ ńlá fojúsùn iṣẹ́ olóore téèyàn bá ṣe ó mọ ńlá fojúsùn àmọ́ múnáwó nígbà tí wọ́n sọ gbogbo eléyìí tán wọ́n ní torí ẹ̀ làwọn fi ṣàkójọpọ̀ àwọn ọ̀rọ̀ àwọn àdúsù tó lálàáfíà àwọn ọ̀rọ̀ àyà Quran àwọn ìṣàkójọpọ̀ rẹ̀ sínú tíra yìí afáwa béèrè kankan lọ́wọ́ wa ó ń tọ̀ ń lòún ṣe tó ń kójọ yìí o tọ́lábà al-mu'allif rahimahullah ta'ala mimman intafa'a minhu an yad'u lahu tọ́lábà al-mu'allif rahimahullah ta'ala afọ́nùkọ́ tíra ní gbogbo ẹnikẹ́ni o àtẹ̀mí tí mò ń sọ̀rọ̀ àtẹ̀yìn ń gbọ́mi lálẹ́ gbogbo àdìsí kan ní o àbí àyà kan ní tíra rẹ̀ yàtọ̀ sọ̀lẹ̀ hìn yìí àfáà ní tọ̀ ó ń béèrè ẹ̀kọ́ lọ́wọ́ rẹ̀ kí nìkan náà á ń yẹ̀dẹ̀ ọ̀dà kó sàdúrà fún wàlìwàlìdẹ́ yìí àti àwọn òbí òun méjèèjì àti àwọn àfáà tó ní kílẹ̀ ìpọ̀tàfẹ́ mú jáde mẹ́rin wípé abẹ́lọ́wọ́ bá pẹ̀lú eléyìí ọlọ́run bá kó bá àforíjì Imam Nawawi ọlọ́run bá àforíjì àwọn òbí wọn ọlọ́run bá àforíjì àwọn àfáà wọn ọlọ́run bá àforíjì àwọn olólùfẹ́ wọn àti gbogbo mùsùlùmí ní àpapọ̀ eléyìí ni àfojúsùn Imam Nawawi pé kí ni máa ń ṣẹ́kù fún yàn bí wọn bá sí láyé mọ́ ìdàmọ́tàlẹ̀ ìsá nǹkan tó àánú àmàlù ìlànà ìfà ìtàbí ọ̀rọ̀ tí èèyàn wọ́n ti jáde láyé nǹkan mẹ́tì gbogbo nǹkan ni ó tẹ̀ fún yàn gbìyànjú láwá o nǹkan mẹ́ta ni máa ń tẹ́ fún ni máa ń sẹ́kù fún yẹn lẹ́yìn ikú yẹn kẹ́rẹ́ kó sẹ́ pé nǹkan mẹ́ta ni máa ń tẹ̀lé yẹn dé itẹ́ tó máa fẹ́ sí yẹn méjì ó padà ẹ̀yọ̀ kó ṣe níta mẹ́sì ló bá lè kí ipe mẹ́ta ni nǹkan tí máa ń tẹ̀lé yẹn dé tẹ́ nínú ẹ̀yẹ́ tó máa wọ́n máa dá máa lùhù wà á lùhù wà á mọ̀lù dúkìá yẹn máa bá yẹn dé etí sáré wọ́n lè fọkọ àwọn ará ilé ẹ̀ wọ́n tẹ̀lé dé ti sáré wà á mẹ́lùú àwọn iṣẹ́ tó ṣe ọkọ̀ mọ́sálásí fọ́lọ́run ó ràn mọ́ olùkọ́ lọ́wọ́ ó ṣàánú aláìní ó rẹ̀ yàn lọ Mẹ́kà ó ṣe dára sóbi rẹ̀ ó ṣe dára sáwọn àgbàlagbà ó kí àwọn ọmọ kéékèèké yóò tẹ̀lé débẹ̀ tó bá ti wá gbénu sàárè tán yẹ́rìjọ ìfúnà àdáni ní méjì ó padà ń bẹ̀ sọ́nà àrùsí méjì wo ni kẹ́bẹ́ méjì wo ni padà yẹn dúkìá ó padà aráalé ó padà santo baraka yókù wọn ti ṣẹ́ rẹ̀ ẹ wo àìlájú wa ẹbùn kẹtùmọ́ mìíràn wí sọ iṣẹ́ yẹn làwọn mú kéré èyí tí ó padà làmúkútó tó téèyàn bá ti kú méjì ó padà aráalé yóò padà mo wà ní mẹ́kúbárọ̀ ní jẹta subhanallah ibi tí a máa ń sìnkú ìtẹ́ òkú bíi mẹ́ta ló pàdé lẹ́ẹ̀kan náà tàfẹ́sì nínú àwọn tó wà ń bẹ̀ ọ̀dọ́ tí ò tí pé 30 years ó wà náà àwọn tí ó jáde láyé kọ́kọ́ bá akẹ́kọ̀ọ́ wọn àti gbogbo mùsùlùmí ìyàwó ẹni yẹn wọ́n wà nínú àwọn tó tẹ̀lé wọn wá sí ìtẹ́ bá ṣe sìnkú tán kí ní òṣèlè jẹmọ́ kò lè bá gbé tẹ̀ jẹ́rìjẹ́ yóò padà so anábìsọ́lá àlọ́sọ́lá ní intanẹ́bì sọ fún wa reality wípé téèyàn bá ti jáde láyé mẹ́ta ó tẹ̀lé yẹn dé tẹ́ dé sàárè yẹn méjì ó parí sẹ́kù so nínú ẹyọ kan tí ó sẹ́kù yẹn níbi wá ní pé ọ̀nà mẹ́ta lẹ́yọ kan lè gbà wá àdìsàbẹ̀ yẹn lè wá tún amẹ́lì wú yẹn ọ̀nà mẹ́ta iṣẹ́ ẹyọ kan yẹn iṣẹ́ ọ̀nà mẹ́ta ni iṣẹ́ yẹn wá lè gbà jẹ́ tí ó fi ṣe òkú láǹfààní lẹ́yìn ìgbà tó kù jáde láyé alákọ̀ọ́kọ́ wọ́n dàdí sọ́ọ́lì tó yẹ dàrú náà yàrá wọ́n dàdí ọmọ rẹ̀ tó kù fi rẹ̀ sáyé lọ tó ṣàdúrà fóbi rẹ̀ tó ṣàdúrà fókù rẹ̀ iṣẹ́ ara aṣẹ́ òbí náà wọn láì sàlẹ̀ ẹ̀sán ìlà àbàṣà àwọn fásitì ọdún mọ̀tẹ́ fìsàtà wípé lára ìgbìyànjú òbí náà lọ́mọ wà so ọmọ rẹ̀ tóbi bá fi ilẹ̀ sáyé lọ tí bá ṣàdúrà fóbi ara aṣẹ́ òbí tóbi ó jẹ náà ẹlẹ́ẹ̀kejì nǹkan sọ́dọ́kọ́ ti ń jẹ́rìí ẹ̀ sàárà tí èèyàn ṣe tó ń sàn kẹbi mọ́sáàsì tẹ́kọ̀ ẹ̀ èèyàn bẹ láyé èèyàn sí láyé mọ́ ìwọ̀n ìgbàlada ẹwà rí ṣekọ́ lámọ̀sí ààrẹ ti kú nìsín sí òtí pọ́dún márùn tó ti fẹ́ pété ẹ sọ fún mi nínú nǹkan wo ló kù mọ́sáàsì o láni ohun tó sì wá rèé ní tí ó ṣẹ́kù nìyẹn sọ́dà kọ̀tí kí àríyá nísìn nígbà tó yẹ wá gbọ́ ẹni tó wá gbọ́ yẹn yé tọ́lọ́ ń dẹ̀ kẹ́ kò wá rí mọ́sáàsì kọ́ èyàn tẹ̀ nílé three hundred nínú nàìjíríà wáyé ẹnìkan nílé three hundred wọ́n ní mọ́sáàsì bẹ̀rẹ̀ lẹ́kọ́ ọkàn mi ò jẹ́ wá lọ́bẹ̀ ṣẹ̀rọ̀ pé nísìn bí ẹ̀yẹ pẹ̀lú yẹn ó ti ṣòfò níbi tá a sọ nípẹ̀rẹ̀ pé ìdá torí ẹ̀dá ọmọnìyàn sílé ayé káwá sí ọlọ́pàá ẹlẹ́ẹ̀kẹta òun náà ni ẹ̀yìn mú ń lọ́tàfà bíi tí mo fẹ́ lóbi àdéhùn ẹ̀kẹ́ tó fi lọ́dún ìmọ̀ téèyàn bá ń lò tó jẹ́ pé àwọn èèyàn ń ṣàǹfààní pẹ̀lú ẹ̀ ara aṣẹ́ rẹ̀ tí ó bá ní alimami Nawawi rahimahullahu ta'ala ó ní gbogbo ẹni tó bá ka tírà rẹ̀ ẹ̀rù sọ̀rọ̀ hìn yìí wà ń tàfà bí tó dẹ̀ ṣàǹfààní ń bẹ̀ òun béèrè òun kan lọ́wọ́ rẹ̀ kó ṣàdúrà fún un ẹ̀rù gbọ́dọ̀ mọ̀mọ́ Nawawi ti sọ rahimahullahu ta'ala ìmọ̀ tó sẹ́kù téèyàn bá fi so Imamu Nawawi rahimahullah ta'ala wọ́n bẹ̀rẹ̀ wọn bá wọ́n bèèrè pé ká tọrọ ìkẹ́ àtàforíjì fáwọn abẹ́lọ́n kó bá foríjì wọn bá kí wọn ti gba wọn mùsùlùmí lápapọ̀ abẹ́lọ́n ọba Allah subhanahu wa ta'ala tíra rẹ̀ yàrá sọ̀lẹ̀hìn nìyí bá a ṣe fẹ́ gbà ṣàgbéyàwó rẹ̀ yìí abẹ́lọ́n ọba subhanahu wa ta'ala kójọ ó fún alẹ́ ẹ̀mí àti sùúrù àti farada àti ìmọ̀ láti parí ẹ̀ ẹ̀ sàmì ìjọba nítorí pé nǹkan iṣẹ́ tó pọ̀ ni odidi kí odidi iṣẹ́ ni so abẹ́lọ́wọ́n bá ẹ̀mí gígùn àlàáfíà ara ìmàmọ́lò àti ìfaradà àti ìrójúráyè àtàlàáfíà àti ìmẹ́ẹ̀nì ọlọ́pọ̀ yọ̀ǹda rẹ̀ fún wa ọkùnrinjá pé bá a ṣe fẹ́ bẹ̀rẹ̀ bá a ṣe bí sípélà rẹ̀ ọlọ́jà lè wá sẹ̀lẹ̀ ẹ̀ a lè parí pẹ̀lú alhamdulillahi rabbil naam. kitabul ma'murat. a kà mú bí a kékeré mẹ́rànlẹ́ àtúmọ̀lẹ́ náà. باب الإخلاص واحضار النية في جميع الأعمال والأقوال البارزة والخفية قال الله تعالى وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة وقال تعالى لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وقال تعالى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال تعالى قل إن تخفوا ما في صدوركم أو تبدوه يعلمه الله نعم الإمام النووي رحمه الله تعالى بسم الله الرحمن الرحيم نستعين قال باب الإخلاص وإحضار النية في جميع الأعمال والأقوال البارزة والخفية báàbù alákọ̀ọ́kọ́ yìí agbẹ̀rẹ̀ alákọ̀ọ́kọ́ tí máa ń fẹ́ sọ́kọ́ sọ̀rọ̀ lé lórí wọ́n ní àlè láti máa sọ nípa al-ikhlas àfọ̀mọ́ iṣẹ́ ẹni fọ́lọ́run wá ihdari niyya àti ìmọ̀ jẹ́ kí àníyàn ìfọkànsí ìpinnu ẹ̀mí èèyàn kó mọ́ ẹ wà lórí sẹ́tẹ̀ yẹn bá bẹ́ sí ẹ dákun mọ́ ń bọ̀ wá sàlàyé bẹ́ẹ̀ o fi jẹ̀mí ìlà àmọ́ níbi gbogbo sẹ́tẹ̀ yẹn bá fẹ́ ṣe wal aqwal àbí ọ̀rọ̀ téèyàn fẹ́ sọ albariza al-zahira èyí tó bá èyí tó jẹ́ èyí tó fojú hàn ni wal khafiyya àbí èyí tó paná sẹ́rí kan tí mọ̀mọ́ náà fi sọ̀rọ̀ mọ́ lọ́ọ́ tààrà ó ní àyùtá ti ìjọ́ràn yẹn ká ṣe àfọ̀mọ́ àníyàn ẹni kìí ṣe àfọmọ́ àníyàn nìkan wá ìdọ́rì níyà àti ìmọ̀ rí pé ọkàn èèyàn ń bẹ níbi téèyàn bá fẹ́ ṣe níbi gbogbo ṣẹ́ èyí téèyàn fẹ́ fara ṣe ni o àbẹ́ èyí téèyàn fẹ́ fẹnu sọ iṣẹ́ gbangba ni o àbí iṣẹ́ ẹ̀kọ́ ìdíbò múnáwé sọ bíbá ìjọba nǹkan mẹ́ta ńlọkọ papọ̀ alákọ̀ọ́kọ́ o fẹ́ sọ̀rọ̀ nípa àníyàn àníyàn náà ní pé ìbò ní àdìọkẹ́ èèyàn ìpín fẹ́ ṣe mo fẹ́ kírun mo fẹ́ gbàwẹ̀ mo fẹ́ lọ hajj mo fẹ́ ṣe mo fẹ́ fẹ́ yàwó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mo fẹ́ wa ní tó lọ́kàn rẹ nǹkan mẹ́ta ló gbọ́dọ̀ kó àníyàn rẹ lọ́pọ̀lọpọ̀ ọgbà bẹ tẹ́bánà kí ìjọba ah, pinnu rẹ ìṣèwé ọmọ kò sí nǹkan lè ṣe àkókò jẹ́ pé pẹ̀lú àníyàn ló fi wọn nàdí fún mọ́rọ̀ táwọn padà wọn pé ìlẹ̀mọ̀lá àmọ́rì gbìyà gbogbo gbogbo èèyàn pátá wèrè nìkan ní máa ń ṣe nǹkan láì nídìí ọlọ́mọdé àyà wèrè kó ṣàánú wa kó so àníyàn nínú nǹkan tí a fi máa ń dá èèyàn gidi torí ẹ pé àtẹnití làá kárí ẹ ti yẹ ìkan lónìí àná tó fẹ́ fún òun nígbà ìbáàdà wèrè torí pé wèrè kò láníyàn ó kàn ní wọn mọ́sáàsì nìsín ó kàn kírun bá pa ṣé kírun àti torí pé kò pé inú ọkàn pé ìrun báyìí ló o lòun kí ó sì kí bá a ṣe kí ó tó lẹ́yìn ṣẹ̀dá ni wọn ò ní yẹn torí pé kò láníyàn tó ẹnikẹ́ni tó bá ti ń ṣe nǹkan láì ní àníyàn ní bó ti tó àti bó ṣe yẹ kò ta sí wèrè tọ tó bá rí báyìí nǹkan mẹ́ta wà lára níta ń pè láníyàn alákọ̀ọ́kọ́ òun náà ni wípé wípé nǹkan tí mo fẹ́ wùdúwò ìdọ́rin nìyà ìjọba yẹn kó jẹ́ pé mo mọ̀ pé mo fẹ́ kírun ṣàpèjì mo mọ tí mo fẹ́ ṣe nìyẹn mo fẹ́ kí magrib mo fẹ́ yẹn fílà ẹ̀yìn magrib ṣàpèjì yẹn méjì yàtọ̀ síra wọn mo fẹ́ kí ìṣáì mo fẹ́ yẹn fílà tahajud sẹ́ni tí mo sọ ìdọ́rin nìyà yẹn mo mọ tí mo fẹ́ ṣe ìpele kan nìyẹn nínú ìpele àníyàn ṣàpèjì mo fẹ́ ṣe nǹkan títúbọ̀ sí pé mo ṣe fọ́lọ́run abẹ́ẹ̀kọ́ ni mo mọ̀ pé mo fẹ́ yẹn mo fẹ́ kí bá gíríbì mo mo ti mọ̀ pé mo fẹ́ ṣe torí mi kì í ṣe wèrè wọ́n lẹ́nu àbù bọ̀kọ̀ tí túmọ̀ sí pé ọlọ́run gẹ́gẹ́ ni mo fẹ́ ṣe fún bọ̀ mo fẹ́ kí bá gíríbì yẹn tí mo sọ ìpele kan nu ọlọ́run ayẹ́kẹ́ mo fẹ́ kí bá gíríbì kan pé àwọn èèyàn tí wọ́n ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mi kí wọ́n mọ̀ pé àgbà àfáàní kírun sẹ́ ń pé mo mọ̀ tí mo fẹ́ ṣe ṣùgbọ́n mo rojú ẹ̀kọ́ ọ̀tọ̀ ni ẹ̀dákùnso yìí jẹ̀mọ́ so ìpele mélòó ni ń bẹ fáàní yẹn ìpele mẹ́ta alákọ̀ọ́kọ́ wùdúùbù ẹ̀dọ́rin ìjọ́ràn yẹ kí jẹ́ pé ìdí ìmá fẹ́ ṣe nínú bàdà kó kọ́kọ́ mọ̀ mo fẹ́ ka Quran tí mo ti rò pé mo fẹ́ ṣe bẹ́ẹ̀ ah ó bá di ọ̀la mo fẹ́ ṣe sàárà pẹ̀lú five thousand naira tí a kí mo ti rò pé mo fẹ́ ṣe yẹn ìdọ́rùn nìyẹn ìpele àkọ́kọ́ nìyẹn ìpele kejì wùjúbùlé class ìjọ́ràn yẹ pé ọwọ́ jẹ́ pé Ọlọ́run nìkan ni mo fẹ́ ṣe mo fẹ́ ṣe nítorí Ọlọ́run mo fẹ́ kírun magrib ìpele kan àkódọ́ ah, ọlọ́run mo fẹ́ kírun yìí o ìpele kejì kìí ṣe torí àlè awò kìí ṣe torí sí agbọ́ mi kìí ṣe torí sí arí mi ìpele kejì nìyẹn ìpele kẹta òun náà ni wùjú gbèrè ti fà á níbi àníyàn òní pé màá wá ṣe ìmùtìfàálẹ́ láti lè tẹ̀lé àṣẹ tọ́lọ́run ọba pa ẹjọ́ àríyá ẹ̀ ṣe pàtàkì o mo fẹ́ ṣe sàárà pẹ̀lú five thousand naira gẹ́gẹ́ mo ṣe sọ àníyàn mi sọ̀rọ̀ rí ẹ̀ ìpele kan torí kí n fẹ́ fi ṣe sàárà yìí o sẹ́nìkan ló wò fún mi ara o ọlọ́run mo fẹ́ ṣe nítorí ọlọ́run ó di kejì ẹlẹ́kẹta sẹ́rù sàárà ń fowó ṣe báyìí sọ́lọ́run bá pàṣẹ rẹ̀ onimtital ọlọ́run pàṣẹ rẹ̀ àmúṣe láti tẹ̀lé àṣẹ ọlọ́run ìpele mẹ́rin táyé ẹlòmíì wá bẹ wá ní òun fẹ́ òun fẹ́ ṣe sàárà òun fẹ́ ṣe èkúrú méjì sẹbẹ yà yorùbá làwọn àmì kúrú méjì tẹ́lẹ̀ yẹn kẹbí méjì yóò ṣe kúrú rẹ̀ òun fẹ́ fẹ́ yọ òun fẹ́ sẹ́wà òun fẹ́ ṣe kúrú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn àni pé sọpin ní ọkàn ọlọpin ní ọkàn ìdọrùn ní ọsẹ ìdọrùn níyà ọmọ tó fẹ́ ṣe ó ní ẹsẹ àwọn owó tó lọlọrun fẹ́ fi ṣe o ah, ó di kejì ìgbéló ti fẹ́ lè òkè tá pé sọlọ ní kó o ṣe irú ràn sàárà yìí ẹdọ ẹ ọlọ́run ni ó ṣe àjẹ́ pé àríyàn rẹ ti fèlì bẹ̀ ẹni tó bá fẹ́ ṣe nù bàdà ìpele mẹ́ta tá gbé àníyàn yẹn sí ó fẹ́ kí náfìlà ó fẹ́ kí náfìlà fọlọ́run mo fẹ́ kí náfìlà tí mo fẹ́ ṣe nìyẹn àwọn kí náfìlà mo fẹ́ kí náfìlà sọ bó ti mọ tó fẹ́ ṣe ìdọ́rùn níyàn dẹ̀ tálẹ́ fẹ́ kí fún olùmọ fẹ́ kí nítorí ọlọ́run fẹ́ kí fọlọ́run ìsàlẹ̀ àwọ̀ bó o lẹ́sẹ̀ wá fẹ́ kí onínáfìlà yẹn orí odó lè yóò jókòó sí èyí ó sì tẹ kándù èyàn wà àkọ́yè kíblà á ah. ní ẹ ní ìmtìfáàlù níbẹ̀ yẹn ẹ ní ìtẹ̀lé àṣẹ ọlọ́run tó rọ́pọ́ lọ́wọ́ pàṣẹ irú kílé o irú náà fi làbá ibi tí kìnìyàn ó ti wó nìyẹn Imam Nawawi rahmanu sọ pé báàbùlì ìkìláàsì ẹgbọ́n ìkìláàsì wa ìdọ́rì ní ìyà àti ìjẹ́kànnìyàn ó wà lórí nǹkan fẹ́ ṣe kọ́ ọmọ nǹkan fẹ́ ṣe gan mọ̀ kírun náà sọ ní ah, irun wo lẹ́yìn ni èyàn kan dùn ó ń kírun ó ń ṣe ọkà fatia ọkà falaki ó lọ rùkú ó ṣe gbogbo ẹ wọn ní irunwó lẹkí sẹni ní ti ẹmọ ló dáa kí ó nírun yẹn o kódà kan bá jẹ pé o kírun yẹn dáadáa ló ṣe yẹ kó kí so àníyàn ṣe pàtàkì gbogbo sẹ níbi hajj àníyàn ṣe pàtàkì níbi umra àníyàn ṣe pàtàkì níbi àwẹ̀ àníyàn ṣe pàtàkì níbi sàrà gbogbo tó má ti pè ní ìbáadà àbúdọ̀ ní àníyàn lórí ẹ̀ nípele mélòó ní ìpele mẹ́ta alákọ̀ọ́kọ́ kọjá pé ọkàn owó wà ń bẹ̀ ẹlẹ́ẹ̀kejì ńkọ́ kọjá pé todo ọlọ́run láti kí ni o la fẹ́ fi ṣe ẹlẹ́ẹ̀kẹta ńkọ́ kọjá pé a fẹ́ fi tẹ̀lé àṣẹ ọlọ́run ọba ni níbi gbogbo bàdà wa ni òfin ìjẹ̀mí ìlà àmọ́ níbi gbogbo sẹ́ wa wal akwal àbí a sọ̀rọ̀ gan sẹ́kẹ̀ wèrè ni mo sọ̀rọ̀ tó ní pé ìdá ń ronú sí kí sọ ó sí níbẹ̀ ronú sí ọ̀rọ̀ tó fẹ́ sọ jáde lẹ́nu òbúdọ̀ ronú sí pé kí mo fẹ́ sọ sọ̀rọ̀ tó dáa ah, jẹ́ sọ ọ̀rọ̀ yóò dáa mọ́ jẹ́ sọ so albariza èyí tó fojú hàn ní wàlúkọ̀fìyà àti èyí tó pamọ́ afáwọn amú àyà mẹ́ta péré wá nínú mẹ́mùdá táìmù náà kìí ṣe táìmù ẹ̀yà sáré mú àyà mẹ́ta mẹ́mù wá afáwọn amú àyà mẹ́ta wá láti sẹ̀rí ọ̀rọ̀ tí wọ́n sọ yìí qala Allahu ta'ala Allah ni wà mẹ́ umiru ilà lè àbùdùlọ́ àmúkùn ìsinmi àwùjì wọ́n náà máa yà ẹ̀ kò nà fà àwọn yòókì mùsùlùmí tó zàkọ́ tán kàdínú kọ́ yìí ọlọ́run ní àpá yín láṣẹ kẹ̀kẹ́ ilà lè àbùdùlọ́ sàdébí dákọ́ sọ àlásòfin fìkọ́n kìlẹ́ǹs àlèyìnbá àpá yín láṣẹ kẹ̀kẹ́ ju kẹ́ ẹ máa sin ọlọ́run ọba lọ ọlọ́run wà ní kẹ́ ẹ máa sin pé ẹ bá máa sin kẹ́ ẹ fi máa sàlẹ̀ àwò ẹ bá máa sin kẹ́ ẹ kẹ́ ẹ rí pé ẹ fọ ẹ̀sìn ọlọ́run ọba yẹn mọ́ fún nìkan ó nàfà ọmọ ní kankan lẹ́gbẹ̀ẹ́ ọmọ tán ọ̀yọ̀ kí mo sọ̀rọ̀ kẹsì kírun ọ̀yọ̀ ojú zaka kẹyọ zaka wọ̀dálíkà dínú ọ̀yẹ̀ ẹ̀sìn tó dúró tó lé ẹ̀sìn tó bá ní ìfọkànsìn tó sì ní ìsàfọ̀mọ́ẹsẹ́ fọlọ́run ọba tó wá ní àwọn èmtìfáàlù ìtẹ̀láṣẹ ọlọ́run pẹ̀lú ìmọ̀ kírun pẹ̀lú yọ zaka eléyìí dínú ọ̀yìnbá ẹ̀sìn tó dúró tọ́ ni ayé alákọ̀ọ́kọ́ ayé ẹlẹ́ẹ̀kejì tábà fi sẹ̀rí wípé dandan ni káníyàn wa ó jẹ́ pọ́lọ̀ là ń ṣe nǹkan fún ẹ̀rẹ́ yẹn mẹ́kà ó ní ẹ̀wò ẹ bá kéde zaka lórí rédíò lánìyàn rẹ̀ ó ní káwọn èèyàn lè bá a mọ̀ pé a ní ẹni ó ṣe lóòótọ́ bọ̀ níyàn rẹ̀ ó ti rọ́ǹgì omi ìpẹ́ngbọ́n wá sí tó bá kéde lórí rédíò kò gbọ́dá dáa o nígbà sọ ni pé àníyàn yẹn ó ń bẹ láàrin ẹrú àti tani ọlọ́run ọba rẹ̀ ìyẹn lè ṣe nǹkan ní gbangba ìyẹn lè ṣe nǹkan ní kọ̀rọ̀ ṣùgbọ́n wọ́n láàrin ìwà àtọ́lọ́run bá torí ta ló gbèsè ṣe àpẹẹrẹ kẹ́rin kan ní ẹ̀wò ìfẹ́ kẹ́rin kan rí mi gbẹgbẹ́ ìfẹ́ sàlíyàwó ẹ̀ ìwà mọ́sáàsì èmi ìwà kìí ilé lọ́kì mi èkìtẹ̀ mọ́ èyí kẹ́rin kan mọ́ ẹ̀dínmẹ́gbẹ́mọ̀ kírun ìfẹ́ sàlíyàwó ṣe àpẹẹrẹ ẹni ẹ̀ èṣù ti gbàmú jẹ́mọ́ ìwádìí so ọ̀rọ̀ aléàwò àtọ̀rọ̀ àníyàn pé ìrẹsì kan gbangba kò tí ṣùgbọ́n pé ẹ̀sìn aléàwò tó yé jẹmọ́ torí pé tó wá kírun mọ́sálásí náà ní sáyẹ̀ mímọ́ níbi àwọn èèyàn rí tó bá pé káwọn èèyàn bá rí ẹ̀ ń bi iṣẹ́ eré ó ń làléàwò ajẹ́bí kọ̀ọ̀yà ká pàdé mọ́sálásí torí mọ̀ pé àwọn sáàsù kíbẹ́ níbi àwọn sáàsù kíbẹ́ níbi sáàléàwò náà wá ṣe láà so iṣẹ́ eré ó dẹ̀ èso abẹ́rẹ́ fẹ́ fi ìhun gbáyàn fún gbà mí pé à òun mọ́ ṣe gbàgbà mọ́jà ìwọ ni ó bí ààrẹ pé torí kí mo ṣe kí ni o mo ṣe ṣe láàrin ìwọ àtọlọ́run bá rẹ ayé àkejì tó dásìkò láyé ẹ̀dá lọ́lọ́ ha lòhùn mọ̀ ha wà ládìí máa wò ha. láǹtà náà ló bẹ̀rù wa. láǹtà náà ló bẹ̀rù. láǹtà tún fi kún un. bẹ́ẹ̀ni sọ yẹn. láyé ẹ̀dá lọ́lọ́ àwọn láyé ẹ̀dá lọ́lọ́ lòhùn mọ̀ ládìí máa wò lákìn yẹn náà ló tẹ́kọ̀ọ́ mi. Allah bá ní Allah subhanahu wa ta'ala ní ọlọ́wọ́ bò bùkátà sí ojú omi tó súnmọ́ dẹ̀ ẹnì kan náà léyà tí èèmà rà dé ló kọ kọ́dà kọ́dà kọjá kọ́ padà lẹ́yìn rà dé tó mọ́ yàrá sí ìta náà ni mi ẹlòmíín bẹ ahun ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ o olówó tó fi fáwọn ẹ̀ ló ń jẹ́ wà ní ìfẹ́ sàlẹ̀ ok ṣé yàrá rẹ̀ so tó fẹ́ pa fọ́lọ̀ nígbà ìta náà ni ó ọba sì bẹ̀rẹ̀ dúdú kan tàbí ti du òde dúdú yàrá òde dúdú pálọ̀ ọlọ́run ní òun ò ní ìdí ẹ̀jẹ̀ abẹ́rẹ́ abẹ wàláàkì yàrá lu àtàkùwà mi kù ìtọ́lọ̀ ní ìdí gẹ́gẹ́ ni pé kí ló ń bẹ lọ́kàn yìí kí làkọ̀kẹ́ sí i ẹ wá jẹ kílẹ̀ àkàkẹ́ mẹ́ẹ̀ ẹnìkan ní ìbọ̀rọ̀ mẹ́pàdé léyà ìdí táwọn ọmọ mi wọn tọrọ káàkiri àdúgbò ẹja tún àníyàn yẹn ṣe o mọ̀pẹ̀rẹ̀ léyà tó gbé káwọn ọ̀rẹ́ mọ̀ bàmọ́ tọrọ káàkiri àdúgbò ẹrẹ tá à ń pa nígbà àléyá ìjọsìn ni ibi tí ọ̀rọ̀ kí ló fi jẹ́ pé ọ̀rọ̀ islam yẹn bọ́dọ̀ sùjọ́sì pẹ̀lú ẹ̀ èèyàn máa ń kọ́ ni torí pé bọ́dọ̀ tó múrọ̀ ìdọ́rin níyà pé mo fẹ́ pẹ̀lú àléyá ọlọ́run níjọsìn ẹ̀ gbọ́n ní ẹlẹ́pàdà jẹran yẹn náà ṣùgbọ́n àníyàn bọ́dọ̀ jẹ́ pé ọlọ́run mo ṣe kí ni o ọlọ́run ti pupa fún mọ́ pàpẹ́ èyí àdíyà ìyàwó mi wà àdíyà yàrá máa pọ́ fún lẹ́kejì ọlọ́mọdé ayé mi ó ta má pẹ̀lú àléyá torí yìí o ò ládàá rẹ ò nígbà o kọjá pé torí ọlọ́run ọlọ́run pàṣẹ rẹ̀ mt fàlà lè àmọ̀lá ó fi tẹ̀ láti ọlọ́run ni ó sì pẹ̀pẹ́ ẹran yálà ń pa yìí ó sì pẹ̀pẹ́ torí ọlọ́run ló ṣe kí ni o ìlò fi pa níparí ayọ̀ tá a fà mú wa níparí ẹja kò eléyìí sí pàtàkì ọlọ́run ni kúl àbẹ́ mi sọ fún wọn. ìtúkùfù máa fi sùdúríkùn àwùtùbùdù ìtò ń bẹ lọ́kàn yín tẹ́ ẹ bá fi pamọ́ àwùtùbùdù abẹ́ fi hàn ya'lamuhu Allah ọlọ́run ní òun mọ̀ o àwọn àfa mú ẹ̀kọ́ kan jáde ń bẹ̀ yẹn wọ́n ní ẹ jẹ́ ká gbọ́ yé pé aljazawu yawmal qiyamati murtabitun bimadha bilqulub aljazawu yawmal qiyamati murtabitun bimadha bilqulub wọ́n ní ẹ̀san tọ́lọ́run ó san wá lálùkìyàmọ̀ ẹ̀jẹ̀ gbọ́ àrùn yẹyẹ o wọ́n so mọ́ kí ló ń bẹ lọ́kàn wa ni mélòó mélòó bẹ́ẹ̀ pé láyé ń bì ní gbangba rẹ̀ dáadáa làwárí wọ́dàlù kìyàmọ́ òdò ní ọgbà kọlọ̀kù sọ àmì rẹ̀ torí kí ló ń gbòdó torí pé ọkàn rẹ̀ ìyẹ̀wòrán ẹ̀ tó padà torí pé báwo ìyàwó pa lọ́wọ́ padà ní ilé kejì kò ní tó bá dìjọ́ tó bá ní àwọn ẹ̀yìn tẹ́ padà lẹ́yà ẹ̀yà gbàládá kò ní sí mbẹ̀ bọ̀láyé bí tó ní ká báwọn lẹ́yà á sì bàbá àdì sí ma àjàzáwù yawmal qiyamati mọ̀tàbí tó mọ̀lá bil qulub ẹ̀sán jọ́ọ̀lù kìyàmọ́ ọkàn ni wọ́n so mọ́ khilafan lè dọ̀wá hìrìkì dùnìyà yàtọ̀ sí pé tayé ń bì ìdájọ́ ti ilé ayé dàǹgbà láàṣọ mọ́ ẹjọ́ ọ̀rọ̀ yẹn clear o ibi tá a dùn sílẹ̀ náà nìyẹn o ìdájọ́ ilé ayé ń bẹ láṣọ mọ́ o gbangba ó mu tí gbangba ọ̀wá ni ọlọ́run lọ́kàn rẹ bàbá ti gbọ́ ọmú ọ̀mù tí ni ọlọ́dọ̀ wa bàbá pẹ́lẹ̀ ṣẹ̀rí àní tọ́bẹ̀ ń pààyàn ká fọ ẹlẹ́gbà á fọ ẹlẹ́gbà ẹ̀ ọkàn náà mọ ìwà àtọ́lẹ̀ ìjọba ẹ̀sẹ̀ kí ni o ẹ̀ lọ́yọ̀jú odìbóbi olóbi ó ṣe zìnà ó parọ́ abójálè ọ̀dà ẹsẹ̀ mi jẹ́jẹ́ o ọkàn mi dàbẹ́ ẹsẹ̀ wò mí o àti gbọ́ àfọ̀ níyàtọ̀ náà ni àfọ̀ rẹ̀ tó bá ṣe kí ni o ẹ̀ ń bá jalè ọkàn ẹ̀kọ́ dà níbo láti yanjú ẹ̀ àkìyá bẹ́ẹ̀ náà ni ìdàkejì ẹni tó ṣiṣẹ́ olóore láyé ń bì ojú wo láfi wò ojú sí olóore àlùsọ̀kẹ́ à pẹ̀ ẹ̀ mẹ́ta àwọn olówó gbó àwọn kékeré ẹ̀ẹ́dẹ́gbẹ́rẹ́ ṣàṣẹ́ fún yẹn ló ń jẹ lọ́sàn nínú àwẹ̀ ní gbangba kíníkẹ tó bá dàjà mẹ́gẹ kó lè mọ́rin wọn bẹ̀ kí wọn ò bí ọyọ. má sọ kọkọ ayé la wà kí láwọn wọn láyé o gbangba tó bá di àkìyàmà ọlọ́run ni ó mọ wá sàá pé ọkàn tiẹ̀ mo rí ibo ṣe sí ni ọkàn tiẹ̀ mo rí ibo ṣe sí ni ọkàn tiẹ̀ mo ṣe so àlùjẹ lọ́lọ́run sọ yìí pé kó n mẹ́fì sòdò rẹ̀ ìtò ń bẹ lọ́kàn yìí ẹ̀ bá fi pamọ́ áó tùbìdù abẹ́ fi hàn ya'lamuhullah ọlọ́run ọba mọ̀ láyé ilé ayé ń bì àwọn èèyàn lè gbé ìdájọ́ kalẹ̀ bákan tó bá di ọ̀run òun ó mú jáde ayé mẹ́tẹ̀ẹ̀ta yìí ó jẹ́ àmọ́ wípé ọ̀rọ̀ àníyàn ọ̀rọ̀ tí kìí ṣe ọ̀rọ̀ tí a lè fi ọwọ́ dẹ̀gbẹ̀rẹ̀ mú náà ni àbí Allah insha Allah rahman ibi táàdùn sí ní alẹ́ yìí ni àbí ọlọ́run bá subhanahu wa ta'ala ó fún wa ní àǹfààní àti àgbọ́yé ìwọ̀nba tí a sọ yìí ó sì jẹ́ kó wúlò fún wa ní ayé mi àti ní ọ̀làkìyàmà هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته جزاكم الله خيرا إن شاء الله ìjókòó tún máa tẹ̀síwájú ní ọjọ́ mẹ́jọ inṣàlá lẹ́yìn irun sọ̀látùl magrib títí di ìṣá ní gbogbo ọjọ́ thursday ó náà ní ìjókòó náà ni yóò máa wáyé kọ́lọ́mọba láàkí ó gbà níjọsìn wọ́n wa. àwọn tá a bá rí ìbéèrè kan tí o bá sí inṣàlá subhanakallah alhamdu. yes sir. lórí wá èèyàn máa ronú nípa rẹ̀ ní ìbéèrè àyè. yes sir. ẹni ìbéèrè àtàlẹ́ ìbéèrè آمين آمين جزاكم الله خيرا Thank you.